mbra back to uh, interoperability na mefa mbɛbisa asɛm um, wo main opponent uh, national democratic congress party sɛ interoperability ɛyɛ eh, ɔmo ɛna eh, ɔmo fi aseɛ Uh, eh, mobile no maba abɛyɛ <laughs> no biribi wɔ hɔ na ɔmo nyɛ too sure ɔmo ana ɔmo fi ase free is against mbo sɛ ɔmo ana is is is the point is ɔmo nyɛ too sure and then to my question which is um, woka say over two hundred million transactions um, are we taxing mobile money because we, we have mobile money at Tuska? Yeah. In no government revenue bill. No, the point is that you are not taxing mobile money, and it is for me my view and uh, that we should not tax mobile money because mobile money transactions, a lot of the people who are using these transactions are very poor people. You know, someone will get sent five CDs or mobile money. You, why would you want? The point is that you are not taxing mobile money, and it is for me my view and that we should not tax mobile money because mobile money transactions, a lot of the people who are using these transactions are very poor people. You know, someone will get sent five CDs or mobile money. You, why would you want to tax that? Ah, I know. those poor people now have they suddenly become rich people now? Because as we sitting here and now, we send one CD kura uchia e levy. As we sitting here and now. Till date, but we can once mobile money interoperability mobile money na ɔmo akɔfa borɔfo kɛse aba ɛnu na ghanafoɔ yɛ adwene no obi bɛka borɔfo a wɔnim nyansa mr article bɛtena ha no wɔnka borɔfo a wɔabɔn wɔnim adeɛ wɔankɔ sukuu ba wɔmia bɛgyina hɔ na wɔkeka colloquial english a na wɔwie na wɔ impose hardship akufo ado bɛ impose economic hardship with ne boro accent na oni n'anim nyansa do not tax mobile money mobile money because it is being used by poor people no a wɔn yɛ rich people no ma am asking sɛ adan suddenly ghana fo nyinaa bɛ da ne rich people ana. This is to tell you, say, Akufo-Addo ne ne clique no, it's not because say, Bawumia is coming to survey the situation. It's not because say, Bawumia is coming to resolve the issue now. Ghana, Ekom, no, the economic hardship, no, there be. It's for them to fulfill their uh, prophecy a ah. ana ntam a wɔn na wɔn nana kansoa a ah, na snitch jb dankwa ne sɛ ofori ata eh, yɛɛyɛ they have to fulfil it na wɔn nko ara no wodi wɔn gu pickup to a wɔn nyɛ ma because wɔn nnɔɔso so what they are going to do ni sɛ wɔn bɛkɔ akɔhyɛ nkurɔfoɔ bi akyi in this case no te sɛ deɛ ɛgyapa document na mede kyerɛ mo kyerɛ no they have to use who is someone who is a non-akan and someone who is a non-asante to make sure say they execute their prophecy so abawomia akɔyɛ access sebisebi the coming the coming the second coming of jesus christ moses yɛ akufado mu wɔn wɔn kɔ nti wɔn kɔ a ɛwɔ sɛ jesus christ ɛba ɛbɛfɔfili prophesy no nti prophesy no nso ne sɛ they will take over ghana te as bawomia mu ɛɛ akufado mu kɔ no transition ne ne sɛ bawomia mu because they can control him they have to bring someone whom they can control they have to bring someone other than the from the akan tribe and our clan no other than obi a wɔyɛ akan so preferably no ɔmomfa esreni eh, mmra anaa northerner because northerners no always they have been perceived or seen as the second class citizens in ghana ɛnyɛ eh, me na mekan yi o document ni.